ọlọ́run bàbá wa adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ jésù kristi ǹjẹ́ à ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bò wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yìn ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa ẹ̀ka àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ jésù ẹ jẹ́ kí a rí jésù kí a sì rí yín ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà ìyè yìí títí dé òpin ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. nínú Tímótì kejì orí kẹta láti ẹsẹ̀ kínní Tímótì kejì orí kẹta láti ẹsẹ̀ ìkínní ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wù yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asọ̀rọ̀ bóboró aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìlè dáríjì ni abanijẹ́ aláìlè kó ara wọn ní ìjánu ohun rorò aláìnífẹ̀ẹ́ ohun rere oníkópani alágídí ọlọ́kàn gíga olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ àwọn tí wọ́n ní àfarawé ìwà bí ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú nítorí nínú irú èyí li àwọn tí ń rà kò wọ inú ilé tí wọ́n sì ń di àwọn obìnrin aláìlọ́gbọ́n tí a di ẹ̀ṣẹ̀ rò ní ìgbẹ̀sìn tí a sì ń fi onírúurú ìfẹ́kùfẹ́ fà kiri wọ́n ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́ wọn kò sì lè dé ojú ìmọ̀ òtítọ́ bí o bá wo àwọn ẹsẹ̀ ọlọ́run tí a kà wọ̀nyí tí o sì wo ohun tí a ń sọ̀rọ̀ rẹ̀ lónìí ó rí i dájú wípé ó sọ nípa ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aládùúgbò wa àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wà lónìí mo ń sọ̀rọ̀ lónìí nípa ìwà àìlófin ti ìgbà ìsinsìnyí ìwà aláìlófin ti ìgbà ìsinsìnyí bí o bá wo àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a ti kà yóò yí ọ dájú wípé ewu púpọ̀ nípa ti ẹ̀mí ni ó yí àwa onígbàgbọ́ ká nínú ayé ẹ̀ṣẹ̀ tí a wà yìí ọ̀kan nínú àwọn àmì ewu tí ó yí wa ká ní ìwà aláìlófin ìwà àìwà bí ọlọ́run tí ó wà lọ́wọ́ gbogbo ènìyàn tí ó ń gbé láyìíká wa gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run àti gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ ewu púpọ̀ ni ó dojú kọ wá àti ìṣubú tàbí ìkọ̀sẹ̀ kò jìnnà sí àwa tí a wà nínú ayé nítorí àwọn àpẹẹrẹ tí à ń rí lójoojúmọ́ a ní láti máa ṣọ́ra nítorí ìbáṣe ọmọdé tàbí àgbà ọmọ iléèwé tàbí abilékọ tàbí ẹni tí ó mọ̀ ọkọ mọ̀ ọ́kà tàbí ẹni tí kò mọ̀ kankan ohun tí a rí ni wípé ìwà àìlófin ìwà jàgídíjàgan ìwà ìfẹ́ ara ẹni tàbí ojú òun ló kún ayé lóde òní nítorí èyí ni Pọ́ọ̀lù tí a tọpasẹ̀ rẹ̀ láti ẹ̀mí Ọlọ́run ni ó ṣe ń kọ̀wé sí Timothy tí ó ń sọ fún un wípé ní ìgbà ìkẹyìn ọjọ́ èyí jẹ́ ìgbà tí a wà yìí wípé yóò jẹ́ ìgbà ewu lọ́pọ̀lọpọ̀ ó sọ wípé ìdí rẹ̀ tí yóò fi jẹ́ ìgbà ewu ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ olùfẹ́ ara wọn olùfẹ́ owó tàbí agbéraga tàbí àwọn tí kò lè kó ara wọn ní ìjánu àwọn aláìmọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn tí ó jẹ́ wípé wọ́n máa gbé ìgbé ayé tí kò bìkítà fún òfin ọlọ́run bí a bá sì rí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdájọ́ ọlọ́run pàápàá yóò máa wá sórí wọn kì í ṣe ní ayé yìí nìkan bí kò ṣe ní ayé yìí àti ní ayé tí ń bọ̀ kí ẹ̀kọ́ yìí àti ọ̀rọ̀ yìí kí ó lè yí ọ dáradára a ó sọ ẹ̀kọ́ náà ní ìpele mẹ́ta ìkíní àìbìkítà fún òfin ọlọ́run èkejì ìbínú tàbí ìdájọ́ ọlọ́run lórí ẹlẹ́ṣẹ̀ ìkẹta ọ̀nà àbáyọ ìkíní àìbìkítà fún òfin ọlọ́run bí a bá wo àwọn onídàájọ́ orí ìkẹtàdínlógún. E láti ẹsẹ̀ kínní ọkùnrin kan sì wà ní ilẹ̀ òkè Efraimu orúkọ ẹni tí í jẹ́ mika wọ̀ẹ̀sẹ̀ karùn-ún ọkùnrin náà Míkà sì ní ilé òrìṣà kan ó sì ṣe éfódù àti tẹ́ráfíìmù ó sì ya ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ọkùnrin sọ́tọ̀ ẹni tí ó sì wá di àlùfáà rẹ̀ ẹsẹ̀ ìkẹfà sọ fún wa wípé ilé ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì olúkúlùkù ènìyàn sì ń ṣe èyí tí ó tọ́ lí ojú ara rẹ̀ èyí ni à ń pè ní ìwà àìlófin tàbí ìwà àìbìkítà fún òfin Ọlọ́run mo ka ẹsẹ̀ ìkíní fún ọ kí o lè yé wípé ẹni tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì àwọn tí a ti fún ní òfin ọlọ́run májẹ̀mú ọlọ́run ìlànà ọlọ́run àti àṣẹ ọlọ́run tí ó yẹ kí wọn kí ó tẹ̀lé ní àti àkókò Mósè ni a ti fún wọn ní ìlànà tí ó pé ìlànà tí wọ́n lè tẹ̀lé tí ó jẹ́ wípé ìgbésí ayé wọn á wu ọlọ́run á sì wúni lórí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ti pẹ̀yìndà gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ara rẹ̀ sọ́fà. So sí ọwọ́ àwọn tí ó wà nínú ayé tí ó sì ń tẹ̀lé àpẹẹrẹ búburú tí ó wà lé ayé ohun tí a sọ fún wa ni wípé ènìyàn yìí ó kọ́ ilé òrìṣà ǹjẹ́ o lè ronú bí ọmọ Ísírẹ́lì tí a ti gbà kúrò nínú oko ẹrú ọmọ Ísírẹ́lì tí a ti rà padà ọmọ Ísírẹ́lì tí a ti fà wá sí iwájú Olúwa ọmọ Ísírẹ́lì tí Ọlọ́run ti ṣe làálàá tàbí wàhálà púpọ̀ lórí wọn láti fún ọ ní òfin àwọn ọmọ israẹli tí a ti gbé àwọn olórí àlùfáà àti àlùfáà àti àwọn ọmọ lẹ́fì dìde nípasẹ̀ wọn àwọn ọmọ israẹli tí a ti kọ́ nípa ti ìsìn ti àgọ́ tí a ti sọ fún irú ohun tí ó yẹ láti ṣe ohun tí ó yẹ láti jẹ ìgbésí ayé tí ó yẹ láti gbé àti pé bí ó ṣe yẹ kí a kọ òrìṣà sílẹ̀ bí o bá wo òfin mẹ́wàá tí a gbélé wọn lọ́wọ́ ìkíní ń sọ wípé wọn kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú ọlọ́run ayérayé ọlọ́run ẹlẹ́dàá wa ìkejì ń sọ fún wa wípé wọn kò gbọdọ̀ forí balẹ̀ fún ohunkóhun yálà lé ọ̀run tàbí lé ayé tàbí ní inú omi tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ ìkẹta bẹ́ẹ̀ náà ló ń sọ nípa ti ọlọ́run wípé wọn kò gbọdọ̀ pe orúkọ olúwa lásán ìkẹrin ló ń sọ fún ọ wípé wọn láti ya ọjọ́ olúwa sí mímọ́ láti rántí rẹ̀ láti sìn ín àti láti tẹ̀lé ọ̀nà rẹ̀ gẹ́gẹ́ bí a ti là á sílẹ̀ fún wọn ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ní àkókò yìí wọ́n fọwọ́ rọ́ òfin ọlọ́run sẹ́yìn wọ́n fọwọ́ rọ́ ìlànà àti àṣẹ ọlọ́run sẹ́yìn a rí ọkùnrin yìí ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì nínú ẹ̀yà ti Éfráímù tí ó kọ́ ilé òrìṣà tí ó sì wọ aṣọ tí ó lè fi sin òrìṣà yìí tí ó tún pe ọmọ rẹ̀ òun nìkan kò sí òrìṣà yìí ṣùgbọ́n ó tún pe ọmọ rẹ̀ láti jẹ́ àlùfáà fún rírúbọ sí òrìṣà àwa tí wọ́n ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà yìí pé ní ọjọ́ wọn ni ọba kan kò sí ní Ísírẹ́lì nítorí bẹ́ẹ̀ olúkúlùkù ènìyàn ń ṣe èyí tí ó tọ́ lé ojú ara rẹ̀ bí o bá wo ayé nísinsìnyí ọmọ kò gbọ́ ti bàbá aya kò gbọ́ ti ọkọ ẹni tí ó wà nílé iṣẹ́ kò gbọ́ ti ọ̀gá tí ó ń kọ́ ọ níṣẹ́ àwọn tí ó dàbí ìpẹ́ rẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ ń gòkè wá wọn kò gbọ́ ti àwa tí wọ́n bá láyé àwọn ẹni tí ó jẹ́ aláìgbọ́n wọn kò gbọ́ ti àwọn ọlọ́gbọ́n nítòótọ́ òfin Ọlọ́run wà nítòótọ́ ẹ̀kọ́ ìhìnrere wà nítòótọ́ ìlànà tí a ti là sílẹ̀ fún wa nínú ìjọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ó wà tí ó jẹ́ wípé a kò fi di létí ojoojúmọ́ ni a ń sọ fún wa nínú ìjọ wa níhìn ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè tọ́ wa sọ́nà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn àlùfáà síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní àwọn tí ó lè kọ́ni síbẹ̀síbẹ̀ bí a tilẹ̀ ní ìhìnrere tí ó péye tí ó pé ojú owó síbẹ̀síbẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé ìgbésí ayé àìbìkítà fún òfin Ọlọ́run bí ẹ bá wo àwọn ọba kejì orí kẹtàdínlógún àwọn ọba kejì orí kẹtàdínlógún tí a sì wò láti ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ nítòótọ́ èyí ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ Ísírẹ́lì ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ní ọlọ́run ṣùgbọ́n wọ́n hùwà bí ẹni tí kò ní ọlọ́run wọ́n ní òfin wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò ní òfin wọ́n ní ìtọ́ni wọ́n ní ìlànà wọ́n hùwà gẹ́gẹ́ bí ẹni tí kò sí ìlànà tàbí ìtọ́ni fún ó ń sọ wípé títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ mo rò wípé a lè sọ èyí kan náà fún ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ọjọ́jọ́ ìsinmi wọ́n máa lọ sílé ìsìn a máa ń ka ìwé bíbélì ọ̀rọ̀ ọlọ́run fún wọn ó ṣeé ṣe kí àwọn àlùfáà àwọn kí ó máa bá wọn sọ̀rọ̀ wípé jésù ti kó fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ wípé ó yẹ kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ kí a gbé ìgbésí ayé òdodo wípé bí ẹnikẹ́ni bá nínú kristi jésù ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ sí kíyèsí wọn di titun ó ṣeé ṣe kí a rí àwọn wọ̀nyí kí a sì lè sọ nípa wọn wípé títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ sí ilé ìsìn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé àlùfáà ń ṣe wàhálà lórí wọn títí di òní bí ó tilẹ̀ jẹ́ wípé ní ìdàpọ̀ ojú ilé a máa ń kọ́ wọn ní ọ̀rọ̀ ọlọ́run títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ka ara wọn sí ọmọ ìjọ títí di òní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn pàápàá jẹ́ agbátẹrù ìhìnrere tó máa ń sọ wípé àwọn jẹ́ ti ọlọ́run síbẹ̀síbẹ̀ títí di òní yìí wọ́n ń ṣe bí ìṣe wọn àtijọ́ irọ́ kúrò lẹ́nu wọn agbèrò kúrò lọ́wọ́ wọn ìwọṣọ ayé ìjẹun ayé ìlọ́kọ láya ti ayé kò kúrò lọ́wọ́ wọn ìrédè òru ńkọ́ kí a máa jẹ ẹbọ káàkiri tàbí kí a rò wípé ẹnìkan ṣe ṣíṣe níyìí ṣíṣe lọ́hùn-ún aláti rí mi níbẹ̀ ó ní títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn ó ṣe ní láàánú wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n á fi ọ̀sán wá sí ilé ìsìn wọ́n á fi òru lọ sí ilé ẹlẹ́bọ lóògùn ò gbọ́ nípa wọn tó jẹ́ pé ọ̀sán wọn á gbé bíbélì ṣùgbọ́n lóru wọn tún bẹ̀rẹ̀ sí ní kúnlẹ̀ fún òrìṣà èyí ni à ń sọ pé títí di òní yìí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn àtijọ́ ìwà àtijọ́ ìrìn àtijọ́ àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ àtijọ́ owó ẹ̀yìn tí wọ́n máa ń san ní ayé àtijọ́ wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ títí di òní yìí ó wá ń sọ wípé wọn kò bẹ̀rù olúwa bẹ́ẹ̀ ni wọn kò ṣe bí ìdásílẹ̀ wọn tàbí ìlànà wọn tàbí òfin àti àṣẹ tí olúwa pa fún àwọn ọmọ Jákọ́bù tí ó sọ ní Ísírẹ́lì wọ ẹsẹ̀ ogójì wọn kò gbọ́ ṣùgbọ́n wọ́n ṣe bí ìṣe wọn àtijọ́ bí mo ti ń ka èyí ó ṣeé kí ẹ̀mí Ọlọ́run kí o máa tọ́ka sí ìgbésí ayé rẹ àti ìwà rẹ tí ó dàbí ẹni wípé ìwà tí ògbólógbò ti àtijọ́ ìwà tí ògbólógbò ọkùnrin nì òun ló ṣì wà lọ́wọ́ rẹ wípé àmì ìyípadà àmì ìgbàlà àmì wípé o ti bá Jésù pàdé àmì wípé o jẹ́ ti Ọlọ́run àmì wípé o wà nínú ìjọ ti Bíbélì tí ó gba gbogbo Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run a ò rí irú àmì bẹ́ẹ̀ lára rẹ ó ní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè wọ̀nyí bẹ̀rù olówa ó dàbí ẹni pé wọ́n bẹ̀rù olówa wọ́n máa ń gbàdúrà ó dàbí ẹni pé wọ́n máa ń képe olówa wọ́n tilẹ̀ ní bíbélì ṣùgbọ́n ó ń sọ fún wa wọ́n sì sin àwọn ère fínfín wọn pẹ̀lú àwọn ọmọ wọn àti àwọn ọmọ ọmọ wọn bí àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ lè àwọn náà ń ṣe títí di òní yìí ṣé a mọ̀ wípé àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé wọ́n máa ń lọ sí ilé ìsìn ní tòótọ́ ṣùgbọ́n ìwà ìbọ̀rìṣà ò kúrò lọ́wọ́ wọn àwọn tí wọ́n ń gbé ọ̀pá àlùfáà ni wọ́n ń gbé ẹkù eégún láàrin ọ̀sẹ̀ àwọn tí ó dàbí ẹni pé ní àkókò kérésìmesì àti ní àkókò àjínde àwọn ni wọ́n máa ń kọrin wọ́n tilẹ̀ máa ń gbààwẹ̀ pàápàá ní àsìkò lẹ́ǹtì ṣùgbọ́n ògùn ìbọ̀rìṣà eégún ẹmu àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí kò kúrò lọ́wọ́ wọn ó sì sọ wípé ohun tó ṣe wá láàánú ni pé àwọn ọmọ wọn pẹ̀lú tí wọ́n lè kọ tí wọ́n lè kà tí wọ́n mọ ọ̀rọ̀ ọlọ́run òfin ọlọ́run àwọn pàápàá ń gbé ìgbésí ayé àìlófin àìtẹ̀lé ọlọ́run tímọ́tímọ́ àti pátápátá ẹ jẹ́ kí a wo kọ́rìntì kínní orí karùn-ún à ń kà á láti ẹsẹ̀ kínní kọ́rìntì kínní orí karùn-ún láti ẹsẹ̀ kínní a ròyìn rẹ̀ kálẹ̀ pé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúrò rẹ̀ láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ ohun tí a lè sọ níhìn yìí ni wípé ìwà tí ó wà láàrin ìlú bí a kò bá ṣọ́ra ó lè wọ inú ìjọ Kọ́ríńtì jẹ́ ìlú tí ó burú jáì ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí ìfẹ́kọ̀fẹ́ àgbèrè panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́ ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristi wá sí. Si, àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀ sí ronúpòwàdà ni wọ́n bẹ̀ sí ní túnbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì wípé bí ọlọ́run bá lè dáríjì wọ́n àwọn ò fi ara wọn sọ́wọ́ ọlọ́run pátápátá ọlọ́run sì dáríjì wọ́n èyí ni a fi pè wọ́n ní àwọn ará tí a fi pè wọ́n ní ìjọ Kristi tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn tí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore ìdáríjì ti dé ìgbàlá ti dé ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn a sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà èyí ni Paul apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tún wọlé tọ̀ wọ́n lọ ní ìgbà tí Paul ti kó láàrin wọn ó wá ń gbọ́ ìròyìn kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́ ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀ ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́ ó sọ wípé àgbèrè wà láàrin yín ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà àwa tí a sọ wípé a ti dáríjì wá àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́ àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè lọ́run àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristi lẹ́ẹ̀kejì ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀díẹ̀ nínú wa a sáà ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín ìhà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ ọlọ́run sí orí wọn láti wọ àgbèrè bí o bá jẹ́ olùkà bíbélì dáradára ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀ ní àwọn alóore àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì tí wọ́n ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí ohun tó dọ̀tí níwájú ọlọ́run ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú ọlọ́run wá sórí ẹni bí o bá ka exodo ó rí i níbẹ̀ bí o bá ka lefitiko tàbí numeri tàbí deuteronomy ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èérí ìwà ẹ̀ṣẹ̀ sí ọlọ́run ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ ìdájọ́ yóò wá sórí rẹ̀ bí o bá ka àwọn ìwé Sámúẹ́lì tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́ tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù tàbí o ka Aísáyà tàbí o ka Jeremáyà tàbí o wá sínú májẹ̀mú titun láti Matthew De Marko dé Luko dé Johannu De ìṣe àwọn àpọ́sẹ́lì De Róòmù àti dé Kọ́ríńtì àti títí dé ìwé ìfihàn ni Ọlọ́run ti ń ké wa nílọ̀ tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jù lọ àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú ọlọ́run wá sórí ẹni ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn a wàásù fún wọn a kò fi di wọn létí a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà síbẹ̀síbẹ̀ a rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀ kí ni wọ́n ṣe nípa rẹ̀ ǹjẹ́ wọ́n sọkún ǹjẹ́ wọ́n ronúpìwàdà ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nàmọ́ àti àṣepé ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí á dáríjì wọ́n ìkejì ẹ̀yin sì ń fẹ̀ sókè ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin ọlọ́run ìwà àìlọ́lọ́run ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn bí a bá ṣe bẹ́ẹ̀ tí a ní ìwà ìbìkítà fún òfin ọlọ́run kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ kọkànlá Ọlọ́run ni onídàájọ́ òdodo Ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́ ó jẹ́ mọ́ bí o bá jẹ́ ẹni tó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ ìbínú Ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ níbikíbi tí o bá wà balùwẹ̀ ni nínú ilé ni níbi iṣẹ́ ni lóko nílé lọ́nà níbikíbi ìbínú ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀ ó sọ wípé ọlọ́run sì ń bínú bí a bá sọ pé ọlọ́run bínú jẹ́ kí ó yí ọ gbà ọlọ́run bínú ni ó lé ádámù àti éfà jáde ìbínú ọlọ́run nìyẹn gbà tí ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ bí a bá sọ wípé ọlọ́run bínú gbà bínú ni ó sọ fún àwọn ọmọ ìsírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ kénáánì ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́ ọkàn ìmoore hàn tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí bí a bá sọ wípé ọlọ́run bínú bí o bá ka májẹ̀mú láéláé dáradára nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmọye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan bí a bá sọ wípé ọlọ́run bínú èyí ni wípé gbogbo àmọ́ Ísírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ ọlọ́run ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún àádọ́rin ọdún bí a bá sọ wípé ọlọ́run bínú rántí sàfírà àti rántí ananaya bí a bá sọ wípé ọlọ́run bínú kí o rántí ìdájọ́ tí ọlọ́run mú wá sí orí áàbò àti jésébélì àti gbogbo àwọn ìdílé rẹ̀ èyí ni à ń pè ní ìbínú ọlọ́run bí o bá jẹ́ apẹ̀yìndà ẹlẹ́ṣẹ̀ ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí ọlọ́run bí ẹni wípé kò sí ìlànà bí ẹni wípé kò sí òfin bẹ́ẹ̀ ni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìyìn rere bí ó bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀ ó ń sọ fún ọ wípé ìbínú Ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́ abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀ abájọ bí ó tilẹ̀ wù kí wọn kí ó jẹun tó wọn a máa gbẹni lójoojúmọ́ kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn kò sì sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún ọ nítorí wípé ìbínú Ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́ wo ìgbésí ayé rẹ ṣé àgbèrè wà ń bẹ̀ ṣé panṣágà wà ń bẹ̀ ojú kòkòrò ńkọ́ ìwà ayé ńkọ́ ìsọ̀rọ̀ ti ayé ìjẹun ti ayé ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé bí ó bá wà ní ìgbésí ayé rẹ jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin irú ìrìn bẹ́ẹ̀ wo òwe orí kọkànlá ẹsẹ̀ ìkọkànlélógún bí a tilẹ̀ fi ọwọ́ so ọwọ́ pọ̀ ènìyàn búburú kì yóò lọ láì jìyà ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wù kí o fi ti ara rẹ lẹ́yìn ṣé o mọ ìwà òmùgọ̀ ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù ó ṣeé ṣe nínú ìjọ kan bóyá ìjọ mìíràn ni ó wà tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí ọlọ́run lè dá wa lẹ́jọ́ nítorí pé àlùfáà lé òun ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà àwọn àṣẹ àwọn òfin ọlọ́run ẹnikẹ́ni tí ìbàjẹ́ ìbàjẹ́ wòlíì létí òkun ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá tí ó ń kí ọ lẹ́yìn wẹ́ pé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀ jẹ́ kí ó yé ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ so ọwọ́ pọ̀ ènìyàn búburú ẹlẹ́ṣẹ̀ apẹ̀yìndà àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀ tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀ à ń sọ fún wa wípé wọn kì yóò lọ láì jìyà bí o bá wo àwọn ìwé oníwàásù ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ ìkọkànlá nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàápàá láti ṣe láti hùwà ibi bí a bá wo àwọn ẹlòmíràn tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n rò wípé ọlọ́run kò rí wọn ṣe ọ̀ràn ti dáfídì ó rí báṣeba tí ó ń wẹ̀ ní ibi tí a ti lè rí i ni ó ń béèrè wípé ah, kí ni orúkọ obìnrin yìí wọ́n sọ fún un ó ránṣẹ́ sí i nígbà tí ó ránṣẹ́ sí báṣeba ó dàbí ẹni wípé bóyá ọlọ́run sùn bóyá ọlọ́run ò rí i nítorí pé àrá kò sán lẹ́sẹ̀ kan náà ṣùgbọ́n ó lóyún ó bímọ orí gbogbo lèṣelèṣe tí dáfídì ṣe gbogbo ìwàkóà ìwà ìbàjẹ́ ìpànìyàn tí dáfídì ṣe ṣùgbọ́n ọlọ́run rí i ó rán nátánì wòlíì láti lọ bá a wípé èyí tí ó ṣe ni ó ṣe ní ìkọ̀kọ̀ ṣùgbọ́n ìdájọ́ gbígbóná yóò wà ní gbangba bí o bá wo ìgbésí ayé dáfídì láti ìgbà náà lọ idà kò sinmi láti máa lé dáfídì ìwà ìbàjẹ́ kò dẹ́kun ní ẹbí rẹ̀ àti wàhálà nínú ẹbí rẹ̀ nítorí kíni nítorí wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ọ̀gbẹ́ni yìí ṣẹ̀ ni ó ní àkọsílẹ̀ níwájú olówa bákan náà ni ìwà ọlọ́run lónìí má ṣe rò wípé nítorí wípé ìdájọ́ ò dé bá ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní oṣù tí ó kọjá kí o rò wípé kò sí ìdájọ́ ìdájọ́ wà nítorí tí a kò mú ìdájọ́ ṣe kánkán sí iṣẹ́ búburú nítorí náà àyà àwọn ọmọ ènìyàn múra pàpà láti hùwà ibi wo ẹsẹ̀ ìkẹtàlá ṣùgbọ́n kì yóò dára fún ènìyàn búburú èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Judas Iscariot yóò sọ fún ọ wípé kì yóò dára fún ènìyàn búburú béèrè lọ́wọ́ Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ tí a fi jẹ ní àkókò àwọn ọmọ Ísírẹ́lì yóò sọ fún ọ wípé kì yóò dára fún àwọn ènìyàn búburú béèrè lọ́wọ́ Fáráò tàbí Nebukadnesari tàbí Herodu ohun kan náà ni gbogbo wọn yóò sọ fún ọ wípé kò sí bí ènìyàn búburú ti lè ṣe láti fa ọjọ́ rẹ̀ gùn ó dájú wípé ìbínú gbígbóná àti ìdájọ́ Ọlọ́run yóò wá sórí wọn ó ní bẹ́ẹ̀ ni kì yóò fa ọjọ́ rẹ̀ gùn tí ó dàbí òjìji nítorí tí kò bẹ̀rù níwájú Ọlọ́run o lè máa sọ wípé àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí wọ́n jẹ́ ti májẹ̀mú láéláé kí o máa rò wípé nísinsìnyí a wà ní àkókò oore ọ̀fẹ́ nítorí bẹ́ẹ̀ a lè ṣe ohunkóhun tí a bá fẹ́ nítorí ayé oore ọ̀fẹ́ la wà àwọn ẹlòmíràn wà tí wọ́n máa ń tan ara wọn jẹ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wípé má mú lè pọ́pọ̀ fún mi àkókò ayé oore ọ̀fẹ́ la wà nísinsìnyí ní ìrò wípé nítorí pé wọ́n rò pé wọ́n wà ní ayé oore ọ̀fẹ́ wọ́n lè ṣe bí wọ́n bá ti fẹ́ wọ́n lè fọwọ́ pa idà ọlọ́run lójú wọ́n lè ré kọjá òfin ọlọ́run wọ́n lè dẹ́ṣẹ̀ bí wọ́n bá ti fẹ́ yẹ ká wo májẹ̀mú tuntun ní kọ́rìntì kínní orí kẹwàá kọ́rìntì kínní orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹfà nǹkan wọ̀nyí sì jẹ́ sí àpẹẹrẹ fún àwa kí àwa kí ó má bàa ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má sì jẹ́ abọ̀rìṣà bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ ọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe sí ẹgbàá mọ́kànlá lé ẹgbẹ̀rún ènìyàn sì ṣubú ní ìjọ kan èyí ń kì wá nílọ wípé bí a tilẹ̀ wà ní àkókò orí ọ̀fẹ́ bí ó tilẹ̀ jẹ́ wípé Jésù ti kú lórí igi àgbélébò fún wa ó ń sọ fún wa wípé bí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ bí a bá fọwọ́ pa idà Ọlọ́run lójú ó dájú wípé ìbínú Ọlọ́run ìdájọ́ ọlọ́run yóò wá sórí ẹ̀ṣẹ̀ bákan náà wò Hébérù orí kẹwàá Hébérù orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè kí wá ní ọ̀nà àbáyọ bí o bá ti wà nínú ẹ̀ṣẹ̀ bí o bá jẹ́ apẹ̀yìndà bí o bá ti ń jẹ́ ẹni tí ó ń gbé ìgbé ayé àìlófin ìgbé ayé tí kò mọ ọ̀rọ̀ ọlọ́run ìgbé ayé tí ó máa ń rin ìrìnkúrìn ìsọkúsọ ìgbé ayé tí ó máa ń ṣe ohun tí kò tọ́ tí ó sì mọ̀ wípé ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n ń rin ìrìn irú ìṣìnà bẹ́ẹ̀ ṣé ọ̀nà àbáyọ wà ṣé ó ní ohun tí a lè sọ. So? bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run wo dáníẹ́lì orí kẹrin dáníẹ́lì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n dáníẹ́lì orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrìnlélógún ṣègára fara fún mi. Daniel orí kẹrin ẹsẹ̀ kẹrìnlélógún nítorí náà ọba jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ kí o sì fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà bí yóò lè mú àlàáfíà rẹ pẹ́ nítorí náà ọba nítorí náà ọkùnrin obìnrin ìjòyè ẹnikẹ́ni tí a lè jẹ́ jẹ́ kí ìmọ̀ràn yìí kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ já ẹ̀ṣẹ̀ rẹ kúrò ohun tí Dáníẹ́lì ń sọ fún ọba níhìn ni wípé kí ó ronúpìwàdà kí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé bí a tilẹ̀ fi ọwọ́ so ọwọ́ pọ̀ bí ẹlẹ́ṣẹ̀ kò bá ronúpìwàdà bí aṣáko apẹ̀yìndà tí ó ń sá ìsáǹsá kúrò lọ́dọ̀ olúwa bí kò bá padà wálé bí ọmọ onínàkúnà bí kò bá mọ̀ wípé ibi tí òun wà ilé àjèjì tí òun wà wípé bí òun bá ń lọ bí òun ti ń ṣe níbẹ̀ wípé ikú ayérayé yóò dé bá òun bí kò bá padà wálé ó dájú wípé ìdájọ́ ọlọ́run ni yóò jẹ́ tirẹ̀ ǹjẹ́ bí o bá ń sá fún ìdájọ́ ọlọ́run ǹjẹ́ bí o bá mọ̀ wípé ó yẹ kí o sá àsálà fún ẹ̀mí rẹ kí o sì lè kúrò lábẹ́ ìbínú ọlọ́run tí ó gbóná jọjọ kí ni ó yẹ kí o ṣe ìrònúpọ̀wàdà ni wípé kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò ohun tí a ń sọ níhìn ni wípé kí o jẹ́ olóòótọ́ kí o jẹ́ olódodo kí o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ jẹ́ ohun ẹ̀gbin ohun ìrí níwájú ọlọ́run kí o mọ̀ wípé àgbèrè panṣágà máa ń fa ìbínú ọlọ́run kí o mọ̀ wí pé ẹni tí ó ń pè ní abánidẹ́ṣẹ̀ kì í ṣe ọ̀rẹ́ ó jẹ́ ọ̀tá tí yóò fa ìdájọ́ ọlọ́run àti ègún ọlọ́run wá sí orí rẹ kí o mọ̀ wípé kò síbi tí o ti lè dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ni ní abúlé ni tàbí ní òkùnkùn wípé ojú ọlọ́run ń rí ọ ojú ọlọ́run ń wò ọ́ yóò sì mú ìdájọ́ wá sí orí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o wá fi pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo kí o wá síwájú ọlọ́run kí o sọ fún un wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ má jàǹdàkàtò wípé o jẹ́ olùsìn olùfarasìn tàbí olùfọkànsìn ẹni tí ń lọ sílé ìsìn ẹni tí ń ka bíbélì ẹni tí ń fún alágbe ẹni tó ń ṣe tibí tàbí tọ̀hún ó nípa èyí wọn ni tì kí o wá fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò má sọ wípé ẹ bàbá mi ni ó dẹ́ṣẹ̀ ìyá mi ló dẹ́ṣẹ̀ àwọn ènìyàn wa ló dẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀ bínú mi ti rí bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí bí obì ti rí bẹ́ẹ̀ nínú mi rí ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ sọ fún ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò kí o sì kó gba àìṣedéédé sílẹ̀ pátápátá kí o lè jẹ́ wípé àánú ọlọ́run àti ìdáríjì látọ̀dọ̀ rẹ̀ yóò jẹ́ tìrẹ o Jacobo Jacobo orí kẹrin láti ẹsẹ̀ ìkẹfà ṣùgbọ́n ó ń fúnni ní oore ọ̀fẹ́ sí i nítorí náà lè ó ṣe wípé ọlọ́run kọ ojú ìjà sí agbéraga ta ni agbéraga ẹni tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó ń pe ara ẹ̀ ní olódodo agbéraga ni ẹni tí ó rin ó rin ọ̀nà ìṣìnà ọ̀nà tí kò wà gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n tí wọ́n sọ wípé kò séwu kò sẹ́ṣẹ̀ kò sí àṣedéédé tàbí àìṣòdodo ní ọwọ́ òun ó jẹ́ agbéraga ẹni tí ọlọ́run pè ní ẹlẹ́ṣẹ̀ àti apẹ̀yìndà ṣùgbọ́n tí ó wá síwájú ọlọ́run tí ó sọ wípé kò sí ẹ̀ṣẹ̀ ní ọwọ́ òun ó jẹ́ agbéraga ó ní ọlọ́run kọjú ìjà sí àwọn agbéraga ṣùgbọ́n ó fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn nítorí náà ẹ tẹríba fún ọlọ́run ẹ kọjú ìjà sí èṣù òun yóò sì sá kúrò lọ́dọ̀ yín ẹ súnmọ́ ọlọ́run òun ó sì súnmọ́ yín ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bí o bá jẹ́ ẹni tí ó ń gba owó ẹ̀yìn o jẹ́ ẹni tí o jẹ́ ilé rí níwájú ọlọ́run ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bí o bá jẹ́ ẹni tó ń ṣẹ́yún ọwọ́ rẹ kún fún ẹ̀jẹ̀ ó sì jẹ́ eléèrí níwájú ọlọ́run ó ń sọ wípé ẹ wẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bóyá olè ní ìwà tirẹ̀ ẹnikẹ́ ẹni tí ó bá fi owó pamọ́ síbì kan bí o bá rí ó hèé ó ń sọ wípé ẹ ọwọ́ yín mọ́ ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ báwo ni a ṣe lè wẹ ọwọ́ wa mọ́ tí a ó sì jẹ́ olódodo èyí jẹ́ nípa ìrònúpìwàdà àti àtúnṣe ó ní ẹ sì ṣe ọkàn yín ní mímọ́ ẹ̀yin oníyè méjì kí inú yín kí ó bàjẹ́ kí ẹ sì gba àwẹ̀ èyí jẹ́ wípé kí a kàánú àti ó ń sọ pé kí a gba àwẹ̀ ohun tí ó ń sọ ni wípé níhìn yìí kí a kàánú fún ẹ̀ṣẹ̀ wa kí a ní ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run kí a mọ̀ wí pé ẹ̀ṣẹ̀ tí a dá ó jẹ́ ohun tí ó burú níwájú olúwa ó ní kí a sì sọkún kí a sọkún a máa ń rí àwọn ẹlòmíràn bí wọ́n bá wọ́ sí irú ìsìn báyìí wọ́n a máa wò fẹ́ẹ́fẹ́ẹ́ wò síbí wò sọ́hùn aka bíbélì wọn ò ní wo bíbélì akọrin wọn ò ní kọrin bí a bá sì ń sọ nípa ẹ̀ṣẹ̀ ẹ̀rín la máa rí lẹ́nu wọn ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a bá ń fẹ́ ọ̀nà àbáyọ tí a ń fẹ́ ojú rere ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ò ní ẹ̀rín láti rín kò sí ohun tí ó fa ẹ̀rín fún ẹlẹ́ṣẹ̀ tí ó ń lọ sí ọ̀run àpáàdì tí ìdájọ́ ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ̀ ó sọ wípé kí inú irú ẹni bẹ́ẹ̀ kí ó bàjẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó káàánú kí irú ẹni bẹ́ẹ̀ kí ó sọkún ó ní ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀ kí ó di ìbànújẹ́ kí ó di ẹkún sísun àti kí ayọ̀ yín kí ó di ìkáàánú ẹ ra yín sílẹ̀ níwájú olówa òun ó sì gbé yín ga ohun tí ó ń sọ nípa ìgbéga kò sọ nípa ìgbéga ti owó ìgbéga ti àlùmọ́nì ti ayé yìí ó ń sọ nípa ìgbéga sínú oore ọ̀fẹ́ àti ìgbàlà àti ìdáǹdè ọlọ́run wípé bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a tún bá níwájú olówa tí a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ tí a rí ara wa sílẹ̀ wípé yóò gbé wa ga yóò dáríjì wá yóò mú wa wá sí ìjọba ọlọ́run yóò sì jẹ́ kí àlàáfíà ọlọ́run kí ó jẹ́ tiwa kí wá ni ó yẹ kí o ṣe nísinsìnyí ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a dìde dúró kí a jẹ́ olóòótọ́ kí a sọ fún ọlọ́run ṣé orí ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé rẹ ṣé o apẹ̀yìndà àbí o rò wípé àgbèrè àti panṣágà tí ó jẹ́ ìwà rẹ o rò wípé ọlọ́run wá fọ́jú wípé ọlọ́run ò rí ọ ó mọ ìgbésí ayé rẹ ohun tí ó ṣe ń sọ fún ọ ní ọ̀sán yìí ni wípé kí o lè ronú pọ̀wàdà kí o lè sọ fún ọlọ́run wípé ẹ̀ṣẹ̀ wà ní àgọ́ rẹ ẹ̀ṣẹ̀ wà ní ọkàn rẹ ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ ó sì fẹ́ jẹ́ ti ọlọ́run fẹ́ kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ó ń fẹ́ ké pe ọlọ́run ó ń fẹ́ sọkún kíkorò ó sì ń fẹ́ kàánú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ dìde dúró sọ fún ọlọ́run kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá kí o sọ fún ọlọ́run wípé o ò ní tẹ̀síwájú ní ìgbésí ayé ẹ̀ṣẹ̀ àti ìgbésí ayé àìlófin àìwà bí ọlọ́run tí ó wà ní ìgbésí ayé rẹ wípé o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ jẹ́ ti ọlọ́run gbogbo ìgbéraga tí ó wà ní ọkàn rẹ o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún ọlọ́run pátápátá bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ bí kì í bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run rọ̀ dẹ̀dẹ̀ lórí rẹ ṣùgbọ́n bí o bá lè sọ fún ọlọ́run wípé o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá lè sọ fún ọlọ́run wípé o ronúpìwàdà bí o bá lè sọ fún ọlọ́run wípé o ń wá oore ọ̀fẹ́ àti ojú rere ọlọ́run ó dájú wípé yóò gbọ́ yóò dáríjì ọ́ yóò fún ní ìgbàlà tòótọ́ yóò sì fún ní oore ọ̀fẹ́ máa lọ kí o má sì dẹ́ṣẹ̀ mọ́. ẹ̀ṣẹ̀ kì í ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹ̀fẹ̀ ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀ tí a ń láti wá ojú Ọlọ́run tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo kí ìwà àìlọ́lọ́run ìwà àìwàbí Ọlọ́run ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa kí a lè kọ̀ wọ́n sílẹ̀ kí a lè jẹ́ olóòótọ́ olódodo ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kọjú sí láti ṣe lóore gbàdúrà sọ fún Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú káàánú fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí Ọlọ́run kí ó lè dáríjì wá kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo bí o bá rẹ ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tìrẹ. ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run o kò ní padà sínú wọn mọ́. bí a bá ti wẹ̀ ọ́ nù tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ ìwà òdodo ìwà òtítọ́ ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo yálà ní ilé tàbí lóde yálà níbi tí ó jẹ́ ìwọ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà ìwà mímọ́ ìwà òdodo àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo sọ fún ọlọ́run oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú bíbélì mu ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà. gbàdúrà sọ fún ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni jésù ṣe kú ní orí igi àgbélébùú káàánú fún ẹ̀ṣẹ̀ rẹ bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀ a ní láti ní ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá kí ọlọ́run kí ó lè dáríjì wá kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo bí o bá rẹ ara rẹ sílẹ̀ lábẹ́ agbára ọlọ́run ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ̀ o sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run o kò ní padà sínú wọn mọ́ bí a bá ti wẹ̀ ọ́ nù tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀ ìwà òdodo ìwà òtítọ́ ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo yálà ní ilé tàbí lóde yálà níbi tí ó jẹ́ ìwọ nìkan ni ó wà tàbí ti ibi tí àwọn ẹlòmíràn wà ìwà mímọ́ ìwà òdodo àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ nígbà gbogbo sọ fún Ọlọ́run oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́ tí ó kọ̀ ọ́ sílẹ̀ yóò rí àánú gbà.